ẹ̀yin kan máa ní ẹ ọmọ òun ẹ lè fowó ẹ lè yàwó rán ọmọ lọ skul ibi ìjọba ni bówó nàìjíríà ni ẹ mọ iye ìgbà tí Tinubu náà máa tó sanwó yẹn ni kò dẹ́ ń ṣe pọ́n máa gbà lẹ́ẹ̀kan tọ́mọ bá ti ń ṣiṣẹ́ ni wọ́n máa yọ díẹ̀ díẹ̀ ni definitely ìjọba tó san school fees ọmọ ṣé kò ní wáṣẹ́ fún ni ṣé kò ní wáṣẹ́ fún ni àwọn kan ní ẹ lè wá sórí bó bá wá sórí bọ̀sán madam help me mo rí bàbá ìkan send message ẹ eh, kí n jọ kí n help òun àwọn àwọn kọ́ ministry kan lọ́wọ́ ṣọ́ọ̀ṣì àwọn wàláì mo block ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mi sórí ṣé orí eré léyìí àbíṣó orí ẹ̀ gbalẹ̀ ṣé mi ò ní ṣọ́ọ̀ṣì tí àwọn minister tá à ń ṣe lọ́wọ́ ṣó dìgbà tẹ bá sórí bọ́ọ̀sì mi mi ò mọ yín rí nà án àwọn tí tó wà lù yín tán wọ́n bá ti ríṣẹ́ ìyanu tẹ̀ ń ṣe wọ́n bá ba yín bẹ̀ ẹni tọ́lọ́ tí bá máa ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì mi sàn àwọn tèmi ló ń dá mi lóhùn àwọn tó mọ̀ mí torí wọ́n ti mọ̀ pé mi ò lè gbowó ṣọ́ọ̀ṣì kí n náà gbọ́dọ̀ ẹ̀dá kan ti ṣọ́ọ̀ṣì máa fi lẹ̀ àkáǹtì ṣọ́ọ̀ṣì máa fi sórí platform mi ókè báwo mo ṣe wá fẹ́ náwó ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ bá mi ran ṣọ́ọ̀ṣì mi lọ́wọ́ a fẹ́ ṣe nǹkan báyìí o a máa ní ìwọ prọfẹ̀tì kan ẹ̀kọ́ ṣọ́ọ̀ṣì kí ló kàn mí ṣọ́ọ̀ṣì yóò bá wò ìjì ò bá gbé lọ kí n tèmi ti gẹ́ èmi ò ń ṣe wàhálà ìwúgbọ mùsùlùmí gbogbo ẹni bọ̀ tọ́ bá ti wá sínú ìbọ̀sẹ̀ mò ń blọọ̀kì wọn ni mi ò ń ṣe èmi ò ẹ má wá sórí ọ̀dọ̀ tèmi má dẹ̀ gbé school fees wá bá mi torí ní nàìjíríà tá a wà ní àgbàgbà gbogbo south west wà níbi tá a gbé wà ní lẹ́kọ̀ọ́ abẹ́òkúta atẹ́mímọ́ yìí wọ́n sanwó school ohun tó bá ti wá mọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ ò lè lọ sí public school bíi tèmi public school mo lọ àwọn ọmọ mi wàláì mo fọlọ́n búra àwọn ọmọ mo sì sọ sórí ara mi bí nígbà tèmi ò nira mi lára ẹ̀mí gan náà ti wà ń kó àìní rí nà mi ò kọjá ìyára mi nìí wàá lọ kọ́ ọmọ lọ sí private school wàá ní kí n ràn ẹ́ lọ́wọ́ èmi ò dáhùn o má wàá bá mi because èmi tèmi náà níṣòro tèmi ó ti ru tèmi náà nìyẹn ó lè ka owó school yàtọ̀ síra wọn dọ́là lọ ọmọ tèmi san mo dẹ̀ ṣì nìkan ìkan tó wà ń bẹ̀ yẹn wàláì owó téèyàn fi ń sanwó ọmọ mẹ́rin láyé àtijọ́ nígbà táwọn ẹ̀gbọ́n ẹ̀ kàwé owó tá a fi ń sanwó ọmọ mẹ́rin ló nìkan fi sanwó sìn àbọ̀mọ márùn-ún pàápàá kẹ́ ẹ lè mọ̀ pé kò rọrùn so tèmi wà lára mi wàá ṣáà máa gbé bùkátà kíní wá bá mi bíbá má gbé wá bá mi tó bá ti gbé wá lọ rúbíríkì kó lọ sanwó school fees ọmọ èmi náà níṣòro má wà ṣùgbọ́n bá ti gẹ́rùn àwọn nǹkan téèyàn lè fi gẹun owó wẹ́rẹ́wẹ́rẹ́ bíi five thousand bukata five thousand or ten thousand mo lè gborí yẹn ṣùgbọ́n ká máa gbé àwọn bùkátà ńlá bá mi ẹlòmíràn lóun fẹ́ òun fẹ́ òun fẹ́ gbálé tí o bá rí i pé kò sùn ẹ́ padà sóko yín lọ́hùn má gbowó ilé wá bá mi bí má gbé bùkátà owó ilé wá bá mi rùn kò sí ẹni tí ò kò sí ẹni tí ò ní ogun fámìlì tó bá ti wá torí pé kò sùn ẹ̀ padà padà lọ síbi inú oko yín lọ síbẹ̀ kó lọ máa lọ gbábúlé yín bó jágbẹ̀ lọ́ bá wọn jọyìn bẹ̀ ẹlòmíà lóhùn o èmi náà ti ní problem rí kí ọmọ wa gbé kinní gbogbo èkó mi máa ma bẹ sanwó ilé ẹ̀ kí ló kàn mí lọ́gbọ́n àbí tí ilé ti ṣíìpù tágbára ẹ ti gbé kúrò lẹ́kọ̀ọ́ kó lọ síbòmí ẹlòmíà ní iṣẹ́ ìwọ̀n ò gbà iṣẹ́ ìwo ló ń ṣe tí ò gbà iṣẹ́ wo ló ń ṣe tí ò gbà kò sí ẹni tó ṣiṣẹ́ mínísírì ní èkó yìí ní Lagos tó bá jẹ́ mínísírì ló wà wàá gba owó ẹ o ó tó sanwó ilé ẹ má gbé wèrè wá bí mi bí tó bá dẹ̀ rí pé iṣẹ́ tó ń ṣe àwọn iṣẹ́ oní díẹ̀díẹ̀ ní lọ ṣéǹjì environment kó lọ máa kó lọ máa ṣe kíná tí ń pè ọdún òun ti wá secretary bíbá mi ò rí secretary gbogbo wọn náà fẹ́ ṣiṣẹ́ ministry bá máa gbé bàbá yẹn mínísírì ní ẹjọ́ máa tẹ bá mọ̀yàn sàláùsà aláùsà kọ̀ alálùbọ̀sà ni ẹjọ́ máa mínísírì kẹlò máa ẹjọ́ máa mínísírì of kìíní kan lọ́wọ́ mi kọ̀wé sí òde lọ́bẹ̀ kó lọ jókòó mi ìbá tèmi lọ mínísírì àwa jẹ́ tiẹ̀ lè máa bá lọ mi ò ráyè gbogbo yẹn èmi gan ó yẹ kí n lọ sáwọn mínísírì yẹn kí n máa wáṣẹ́ kiri mi ò lọ ṣọ́ọ̀bù mi mo jókòó sí so ṣé ti ọmọ ẹni máa máa bá lọ mínísírì kiri àfi tí n bá rí tán wá sẹ́yìn sórí whatsapp bàbá mo dẹ̀ mi ò dẹ̀ ń ṣe máa share sórí social media ni ẹni tọ́lọ́run bá mú tó lọ́ọ̀kì ẹ̀ bá gbé kó mu èmi ò ráyè gbogbo yẹn èmi ò kiri títì ṣọ́ọ̀bù mi mo wà ṣùgbọ́n tí n bá lórí ọ̀fẹ́ bóyá ọlọ́run bá mi ṣe bóyá ọlọ́run kà mí mọ́ àwọn tó máa tún jẹun orí APC wọ́n bá fún mi ní nǹkan pé màdàmú yẹn lọ ṣe tí bá rí nǹkan mẹ́ ó ti dandan kí n ran àwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n lórí tọ́rọ́kọ́bọ̀ kí n tàǹkárá kiri five hundred orí àwọn àǹkárá mi gan bí kí n rí eh, three hundred naira ìmí mo fi three hundred tàǹkárá tó bára púpọ̀ ó lè jẹ́ tó bá púpọ̀ ó lè jẹ́ bíi thirty naira eh, three hundred tó yẹ kí ni máa fi tà màá wá taṣọ wàá ṣe ẹ̀sọ́ pé kí n taṣọ hundred tí n bá taṣọ hundred tí mo ṣe ṣàjọ ṣàjọ ṣàjọ wàá ẹ̀sọ́ pé kí n taṣọ hundred kí n taṣọ gbáyé kí n taṣọ ilé kí n ṣàgbo commission mi kí n kó lé ẹ lọ́wọ́ tó bá ní kí ló dé kó o nítorí pé wọ́n ẹ wò ẹ jọ oníkálukú ẹ jẹ́ kí gbogbo á jẹ́ kó rí wa pé nàìjíríà èmi ò ṣe ní mo ní ṣọ́ọ̀bù mi lè ṣe kí n má tẹ epo mi ò repo mi ò repo mi ò repo mo mọ̀ mọ́ mi ì repo bí mo ṣe wà yìí mọ́tò mi gbé mọ́tò jáde mi ò ń gbé mọ́tò kiri tẹ́ bá rí mọ́tò wájú ṣọ́ọ̀bù ọkọ mi ló park torí àjọ ń lo the same complex ni the same uh, building ẹ bá rí bí ẹ máa rí ọkọ mi bá wà ráǹdì ni ẹ máa rí mọ́tò mi ò ń gbé mọ́tò márùwà mò ń gùn àbí kí n gan kadà bó ni mò ń lọ ṣé èmi máa repo kí ni mo fi ṣe ibi tó bá máa lọ tó bá rí kó máa affect kínní kò dídá kó gbé mọ́tò lọ fẹsẹ̀ rìn lọ́wọ́ mọ́tò àtàṣe kó jọyìn ara wọn lọ́wọ́ mọ́tò àtàṣe kó jọyìn ara wọn kó wọ uber olóbi tó máa lọ máa dé ni kí wọ́n lọ kó tún rìn la kó tún rìn gan kó tún lọ jẹ kọ́wọ́ lásìmọ̀ àbí àwọn fíà ìwà àbí nǹkan kọ́kọ́ tún gbé ẹ kó tún san gbèsè èmi kẹ̀ mi ò kọjá àyàrá mi má kọjá àyàrá ẹ̀ òde tí ò bá ṣe lọ jókòó ara ẹ̀ jẹ́ ẹ ṣe kó mú ìgbà ayé kó mú ni mò ń gbé ọlọ́run gbọ́ mi láti ilẹ̀ mi ni mi ò ṣe big woman i'm not a big woman barandala wa ń ṣe ń bí barandala ń ṣe ara manage ara wa ni ta ni mo fẹ́ ta lèmi fẹ́ máa ṣàkọsí lórí social media ta ni mo fẹ́ ní ẹ wo bí mo ṣe rí ta lèmi who am I ọba ńlá onífo lójú ọba ńlá kìnnì kan aláwọ kìnnì kan kìnnì kan onífísà scammer aláwọ kọ̀nà kiri aláwọ gbogbo ẹ̀ ẹni kìnnì kan kìnnì kan ju gbogbo ẹ̀ lọ mo dúpẹ́ fọlọ́run èmi kúrílẹ̀ ọkọ mi gbé mo dẹ̀ tọ́jú àwọn ọmọ mi mo dẹ̀ ṣe tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ kò séèyàn kan tí mo fẹ́ influence bíbá ẹ má influence anybody ìwọ gangan ni orúkọ tó bá sọra ẹ báyìí ló máa jẹ àwọn èèyàn ẹ yé orúkọ ara yín jẹ ẹ má máa jẹ káwọn èèyàn máa wò bí èèyàn burúkú stop attacking each other ọ̀rọ̀ tí ò bá kọ́ ẹ má dá sí i nígbà tí èmi àti Síkírù Ọ̀nànúgà nísìn èmi àti ẹ̀ lájọ lọ́rọ̀ kẹ́ Evelyn kó wá gbé tiẹ̀ sí kí ló kàn ẹ̀ bẹ̀ ṣó o ò lè bá wa parí ẹ̀ ṣó tún yẹ kó o dá sí i tí ó yẹ kó o tún máa ṣépè tí ó yẹ kó o tún sọ pé ẹ toró ti bẹ́ẹ̀ nìkan jà yẹn wàá bọ́ síta wàá máa ṣe kùn ọ̀hún lórí ọ̀rọ̀ tí ò kùn ẹ̀ gbogbo orí social media ẹni tọrọ ẹ̀ kàn mí ẹni tọrọ pa èmi àti ẹ̀pọ̀ wà láì ọ̀rọ̀ pa wá pọ̀ jù tẹ́ ẹ bá sọ máa ní lọ́wọ́ tó o bá mọ bí kinní ìṣe rìn dáadáa o ò mọ bó ṣe rìn ni tó o bá mọ bó ṣe rìn o ò ní sọ bó ṣe sọ yìí tó bá ti mọ bó ṣe rìn ó ní sọ bó ṣe ń sọ ẹ̀yin kọ̀ọ̀kan ẹ̀kọ́ wà ní ẹ ẹ ó ń gbèjà Alice irọ́ kò yé yín ni tó yé ohun tó bá wà lẹ́yìn tó bá yé yín ẹ mọ̀ ì pé ó jura wọn lọ ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ ṣe gbé torí tó bá ní ẹni tó ẹni tó ṣe ẹ̀sìn tí wọ́n fi ṣe ẹ̀sìn jù lórí social media tí wọ́n ń bú jù tó bá jà tó ń bú tó tó ń ṣe ẹ̀sìn tó ń bú tó ń dà láàmú jù wàláì wọ́n bá mi wọ́n fojú mi gbolẹ̀ gan. tẹ́ bá wa bí mi léèrè pé ta ló fà tó fi fi mi gbolẹ̀ wọ́n bá ní eléyìí o tẹ́ bá ní eléyìí o wàláì tí wọ́n máa sọ torí ọmọ dọ́tà mi before before yẹn torí wọ́n á ní toró ń bá kí ni tòkunbó ṣe fún mi òṣèlú lórí òṣèlú lórí ọmọ yẹn pé mo tiẹ̀ sọ pé ẹ má bu mo kàn mo mo associate ara mi mọ́ àti ẹ̀túnjọ lọ sóde wọ́n tún rí wa ń ṣọ́ọ̀ṣì àtúnjò àtúnṣe kinní kan láì dẹ̀ ṣe pé tí n bá parọ́ ọlọ́run tí mò ń sìn rí mi tí n bá ṣàbòsí ẹnìkankan lẹ́yìn yín tèmi àtọmọ yẹn bá ní oore ọ̀fẹ́ pé àjókòó agọ́sìpọ̀ anybody àbí mo kọ́ séèyàn rí òun lórí mi ò ní sọ fún gbogbo yín mi ò kọ́ séèyàn rí mi ò gọ́sìpù mi ò jẹ́bà sọ pé orí ṣòtẹ́ nìkan ṣe orí kò ṣẹlẹ̀ rí mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ mi ò ń báyàn ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè gbogbo ohun tí n bá sọ orí social media ni ẹ wo àbíkẹ́ sísítà mi ṣé pé èmi àtọwọn náà láti wá àwa ti ń ṣe tiwa ẹ wo kẹ kẹ ẹ lọ wọlé ọlọ́run kò sí tó máa èmi àtàbíkẹ́ ò lè jà torí sísítà mi ọlọ́run mo fi ọlọ́run búra gbogbo àwọn ẹni yẹn bó ṣe yí mi ká yẹn kò sí ẹni tí mi ìrìn tó lè pa wá pọ̀ mi ò rí ibi tí ìjà anything ọlọ́run ká ẹ̀ sọ kò lè work. ẹ wá lẹ fẹ́ dáàrin mi àti Lizzy ẹ máa iṣẹ́ yẹn máa tẹ ẹ máa tẹ wàhálà ẹ máa lọ ṣe oògùn oògùn ò dẹ̀ lè ṣiṣẹ́ orógùn lè rìn mi ọlọ́run ẹ̀yin gan mọ̀ pé tí wọ́n bá ní gbogbo ìjà tí gbogbo pankẹ́rẹ́ tí mo jẹ jù lórí social media pé mo kàn ti associate pé mo ní lágbájá ẹni yẹn kò wá kọ nǹkan kan wá bọ́sítà ó tẹ̀ mí ó tẹ̀ mí bí ẹ̀rọ fọ bẹ́ẹ̀ yẹn bí mo bẹ́ẹ̀ yẹn ò ṣe rántí àná ó tẹ̀ mí bí ẹ̀rọ fọ bẹ́ẹ̀ yẹn kò wá sí ọlọ́pọlọ láàrin tó máa ní ah wàá má ṣe bẹ́ẹ̀ ìyá yẹn ò deserve ẹ̀ lẹ́yìn kan kó o bá mọ̀ pé mi deserve ẹ̀ ẹ̀yin kankan tá ẹ̀ bá ti jókòó kẹ́ ah, ò ó máa yan òde ah kó jẹ́ orí ká máa sọ̀rọ̀ yìí kò sẹ́ni tá a lè tẹ̀ a fẹ́ ship a fẹ́ score points. ibi tí problem everybody ti dé nìyẹn o. ibi tí problem yìí ti ń wá nìyẹn everybody ẹ máa ṣe ẹnìkan bẹ́nìkan sọ̀rọ̀ ẹ máa jà ní ẹnìkan ti bá sọ̀rọ̀ ọ̀tá mi ni ọ̀tá kíní kan ọ̀tá mi ni o gbọ́dọ̀ bá mi ṣọ̀tá for what To stop all this uh, eh, extended enemy tẹ́ ń ṣe pẹ̀lú ara yín o dikewa ìwọlé dikewa Líkíwà láti ọjọ́ tí ọ̀rọ̀ wa àti list tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ list tó bá ní ẹni tí kìíní list tó dùn jù tó bá ní ẹni tí ọ̀rọ̀ papọ̀ tó jẹ́ lórí ọ̀rọ̀ list tí bá rò jù tó dùn mí jù ìwọ ni but be because you are my brother ṣé mo pẹ́ yìí kan wà we love ourselves a máa ń bára wa ṣe dáadáa òsàwí láyé mi ì lè gbọ́rọ̀ yín wá bíbá kí n máa bá yín analyse life kí n máa ṣe ní táwọn èèyàn ti sọ tó ti mọ̀ gbogbo ìtẹ̀sẹ̀ wà ṣe ń sìn to me is a show of show of shame both left and right. ọlọ́run kó ràn wá lọ́wọ́ ojú mi ti wá kó lájí mọ èmi ti ń tẹ̀síwájú ẹ̀yin èèyàn àti wá ṣọ́ọ̀bù ẹ̀yin tẹ́ ẹ ní ọ̀dà gbogbo ọ̀dà yẹn àti àrèjì ọ̀dà yẹn ọmọ yẹn gan ẹni pẹ́ gbóhùn ọmọ wọn ti ẹ wò everybody ebi gan mo ṣe wà ó rẹ̀ mi gan wọn mi ì tó bẹ́ẹ̀ fóònù tí bá ti jùlẹ̀ báyìí iṣẹ́ tó bẹ̀rẹ̀ ẹ ṣé gan thank you for your love ẹ ṣeun gan mo appreciate yín mo appreciate yín ẹ ṣé ojú òní tì yín gbogbo ẹni tẹ́ máa ṣe ṣóò yẹn ẹ stop ẹ yé àtàkì àwọn èèyàn mọ́ kò sí nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ ẹ má máa àtàkì àwọn èèyàn wọn ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa nàìjíríà ẹ lè sọ̀rọ̀ nípa nàìjíríà but ẹ yé fi èpè ẹ yé má máa ṣépè fáwọn èèyàn mọ́ kó dáa ìpè yẹn ò dáa ìpè ò dáa o ẹ̀jọ̀ èmi kàn bẹ̀yìn ni mi ò ní nǹkan tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ kúkú mọ̀ pé àwọn èèyàn máa ń ṣépè fún mi ẹ máa ń ṣépè fún ọmọ mi ẹ ṣàkíyèsí náà mí ìnira ẹ ṣe gbórúkọ bẹ́ẹ̀ kí wọ́n á ní ìwọ́lágbájọ́ gbọ́mọ mi síta àìmọye ẹ mọ ìgbà tí tòkùnmọ yẹn ti bú mi gan ẹ mọ ìgbà tó ti ṣépè fún ọmọ mi ẹ mọ ìgbà tó ti blọọgì àwọn ọmọ mi ìjọ ò lẹ́rìí mi kí n dárúkọ ọmọ ẹ ẹ rí lẹ́nu mi rí kí n dárúkọ ọmọ ẹ kí n sọ̀rọ̀ burúkú sáwọn ọmọ ẹ ohun tí mi ò gbọdọ̀ ṣe ni torọ́ máa láṣẹ ni mi mi ò gbọdọ̀ ṣe mi ò gbọdọ̀ ṣe ohun tí kálukú wa bá ń bá wọn ṣe ẹja máa ṣe a máa jèrè iṣẹ́ owó wa ó ti di dandan ẹ ṣé ẹ̀yin fáǹsì wa Moruf Abiola I love you from America ẹ ṣé gan thank you very much Femilicious ó ní I like my mom ma she never like to show off yes I don't show off I don't like it I don't show off I don't like it even ọkọ mi kan ti máa ń ṣe bẹ̀rẹ̀dìsà bẹ̀rẹ̀dìsà torí pé wọ́n máa ń bu kó níkun àgbè ni torí wọ́n máa ń bu ọkọ mi before ẹ bá ṣàkíyèsí torí pé àwọn máa ń bu ọkọ mi wọ́n máa ń bu gan-an so i don't have any other thing than to to make him happy ẹ lè condemn me fún mi kẹ ẹ condemn mi náà ọkọ mi náà dẹ́rìí pé you can't condemn my wife for, for me kò sí bó ṣe lè ṣe tó o lè condemn mi fọkọ mi o dẹ̀ lè condemn ọkọ mi fún mi tọrọ rẹ dà á méjì aláìkara wa á méjì a máa ń fọ̀rọ̀ yín ṣeré mi a máa máa fọ̀rọ̀ yín a máa fi ń ṣe ẹ̀yẹ mi o gbọ́n nǹkan tí lágbájá ọkọ mi gan rí yín jù mí lọ ọlọ́run ó rí gbogbo yín jù mí lọ ọkọ mi ó rí gbogbo yín jù mí lọ bẹ́ẹ̀ ẹ̀yin ò kàn mọ́ ni àwọn èèyàn tó ń wo gbogbo everybody wa ẹ̀ lè believe because ẹ̀ kì í ṣọ̀rẹ́ wọn wọ́n máa rí yín àwọn míì ló fẹ́ profile àwọn míì ló rí profile because they are not your friend reason tẹ́lómi fi lọ ṣe fake profile ju pé torí àwọn èèyàn wọn tó mọ̀ wọn tó jọ̀rẹ́ wọn kọ́ máa lọ rí pé àwọn ń wọ̀ ṣe yín wọ́n máa lọ ṣe á máa fi wò yín tẹ́ bá mọ àwọn tó ń wo gbogbo ẹ̀sìn yín níbí báyìí ẹlòmíà ni madam bala èèyàn báyìí báyìí báyìí mo wà lórí platform kan ẹni yẹn ó yín sọ̀tẹ̀ kò mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe jẹ́ ó kàn yín sọ̀tẹ̀ ló ń ṣe kí ẹni ọyọ ọyọ kò lórí platform yẹn ni fàì ló bá bá mi madam ṣe mọ̀ pé ẹnìkan báyìí sí ọ̀hún dànù lẹ́yìn lórí platform ó bẹ̀rẹ̀ sí rojọ́ mo ní wọ́n máa yọ ẹ̀kọ́ mo ní bó bá mẹ́ni tó bá sọ̀rọ̀ yẹn létà mo wá sọ fún mo ẹni tó bá sọ̀rọ̀ ṣé o mọ̀ ń gbà tí mo screenshot ojú ẹ tí mo forúkọ ẹ tí mo ṣe gbẹmọ ẹni tó ẹni tó yọ ẹ rè ló bá ní ah ṣé ni ẹ wà nù platform yẹn yé yé mo ní ẹ ṣe bá admin ni ló bá ní mo mọ̀ pé ẹ̀ ń bi márùn-ún láì lẹ́jà admin bẹ̀yìn bọ̀ torí pé most people àìmọye platform tó yẹn kàn máa fi mí síbẹ̀ mi ò mi invention mi ṣe kankan ẹni yẹn gan ló jẹ́ kí n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lórí platform tó nígbà kan yọ ló pè mí ah ẹ madam orí pé alábìrin ẹ máa ẹ wá dá hàdùn padà mo bá lọ wẹ ni tó mo níta ló yọ ọtí ọtí ọ̀nà yẹ òun kò ń bẹ òun mọ̀ mi òun mọ̀ pé mi ni ẹ ẹ má wọ mí ń fi bẹ́ẹ̀ fún ṣan wọn kàn mi mọ́ gbogbo platform yẹn ni ó kè kí ló ṣẹlẹ̀ mo bá lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lòun náà ló ti sá ó ti bú àwọn èèyàn lọ́gán kò wá mọ̀ mo wá nígbà tí mo wá ṣe ni wọ́n ní kí n jọ kí n bóun mọ bóun ṣe máa pẹ́ nìyẹn òun ti mo ní kò ní gbé kọ àwọn ènìyàn wọn ò ń gbé kọ ẹ lè rí wọn ò ń gbé kọ yìí irú èèyàn bẹ́ẹ̀ ò lè gbé kọ yìí láéláé kí lẹ fẹ́ fi kún bọ̀ torí ó rí gbogbo rádaràda tẹ́ ẹ̀ ṣe lórí platform ó yọ ni ga ó wá ní bọ̀tẹ́ nìyẹn èèyàn lè mọ̀ pé òun ní ibi kan ẹ̀ lè mọ̀ ẹ̀ lè má lẹ́yìn fẹ́ mọ̀ wọ́n máa wà ń bẹ̀ ni wọ́n ń gbójú wọn síbẹ̀ wọ́n máa máa wò yín báyìí wọ́n gbogbo yín gbogbo àwọn nǹkan burúkú tí gbogbo yín ṣe pátá kò sí ìtì wọn mọ̀ ìgbà tẹ́nìkan analyse láyọ̀ fún mi ìgbà ìmọ̀ ní láyọ̀ wọ́n wẹ̀ lásọ̀rọ̀ kí ẹni ẹni tó ń bá sùn tó ń bá máa jí ó ní òun máa ń ka láyọ̀ bí ẹni ń ṣe novel ẹni wo tẹlifíṣàn ó lóun á ó ní láàárọ̀ òun máa kọ́kọ́ wo post ẹ̀ good morning yẹn kẹ́ ẹ lè mọ̀ wọ́n máa wo post ẹ̀ good morning á wò dáadáa ó ní tó bá á tún wo wọn á wò ẹni yẹn ń wo gbogbo ẹ̀ ẹni yẹn ń gbogbo kíní yẹn gangan àwọn èèyàn ń wò ẹ̀yin ò kàn mọ́ nínà irú gbà tó sọ ní láyọ̀ bá igá ẹ̀ ni mo fi bọ́ọ̀sì àti mi ní aláyọ̀ ń wẹ̀ Lazarus kí o ẹ bá bá mò ń ṣeré ni ẹ ní mọ àwọn tó ń wò yín ẹ dọ́là orí péèjì láyọ̀ yẹn wọ́n máa ń ṣe àwọn máa ń ṣe àkiri láàrin ara wọn ni àwọn tó ń tán so bó bá ìpè rẹ̀ nì táwọn èèyàn bá ti rí ẹ pé kò gbóná ni ẹ lè nì tán rí ẹ lọ́la pé òtútù ṣe kò tútù wọ́n á ti wọ́n á mọ̀ pé ẹ wà rí láìpẹ́ ọlọ́run ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn kó ṣe gbogbo nǹkan ni wọ́n máa fi ń ṣe ẹ kínní ọlọ́run gbogbo nǹkan kọ́ni wọ́n fi ń ṣe ká ṣe lé ká ṣe lé it's not good bẹ́ẹ̀ dẹ̀ ni mo dẹ̀ dọ́là mo ṣì máa ń gbọ́ report ilé ìdẹ̀dà ilé ìwà kúlẹ̀tẹ̀d ilé fat ilé èèyàn lè àwọn èèyàn bọ́ ṣe bẹ́ẹ̀ ṣe wà yẹn ó lè ẹ lè ní pé blogging yóò ní yọ kó lọ jẹ́ pé wọ́n á kàn lọ kó nǹkan kan jọ láti ìlú nàìjíríà ìlú ọ̀hún wọ́n á kàn lè kó nǹkan kan jọ tó jẹ́ pé wọ́n á dẹ̀ fi nǹkan gidi bẹ̀yìn wò we don't know ẹ mọ ibi tọ́lá lè tẹ́ bó tẹ ẹnì kan sọ̀rọ̀ fún eléyìí ó gbé síta eléyìí sọ̀rọ̀ rẹ̀ ó ti gbé síta eléyìí ẹ wá gbọ́ nǹkan tó sọ̀rọ̀ ẹ wá yá ó hẹ́ẹ̀pà rẹ̀ gbogbo yín òkú sì tó jọ ọmọ kìíní bó o bá morúkọ pò wá rìláìbù bá ń lẹ̀ Hmm. bó wà àwọn débi tó yẹ gbogbo àwọn tó ń ṣe fake nation yẹn pátá gbogbo ìjọ tẹnìkan analyse ọ̀rọ̀ wọn fún mi tó ń sọ fún mi tó ń sọ wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan mú ní à ṣé ẹ̀ mọ́ ní kí ni gbogbo wọn pátá tẹni tó ó analyse àwọn kan ó ti analyse àwọn obìnrin kan mo ní ah kó ṣe wọn tẹ́ ẹ̀ ṣe yìí ẹ máa máa wo ẹ máa máa wo èrò èrò ni most people yín wò ẹ mọ̀ pé àwọn kan ń wò yìí tí wọ́n ń wo ọ̀rọ̀ ayé yín pé ó dàbọ̀. wà nínú ẹ̀ Lucas